wọ́n ní irú oríṣiríṣi ló wà irú woro irú pẹ̀tẹ̀ irú kílẹ̀ lẹ́yìn ní gbogbo èèyàn ń sọ pé kọ́nà má jà bá wọn rí o ìyá àtọmọ pàdé àánú ẹ̀mí wọn lójijì látàrí afẹ́fẹ́ gáàsì eléyìí tí ó gbiná lójijì ìyá àtọmọ ẹni ogójì ọdún kan arábìnrin tó ń pe orúkọ rẹ̀ ní Rafiat Sheriff ni wọ́n ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀ pẹ̀lú ọmọdébìnrin rẹ̀ ọmọ ọdún méje kan tí orúkọ tirẹ̀ ń jẹ́ Asisat Sheriff àwọn méjèèjì ọ̀hún òun ni gáàsì ìdáná eléyìí tí wọ́n fi ń dáná ó búgbàmù tó pa ní Church Street ní agbègbè èbúté ní ìbàfò ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe dé etí àwọn akọ̀ròyìn wọ́n jẹ́ kó di mọ̀ pé ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ọjọ́ sátidé látàrí bó ṣe ní kí ọmọ ọdún méje ọ̀hún kó lọ tanná sí gáàsì inú ilé ìdọ̀tí ni kan fi gbóúnjẹ tí wọ́n dìde ní alẹ́ kaná látàrí eléyìí ni wọ́n ní kíní ọ̀hún dúgbàmù mọ́ ọmọ lọ́wọ́ ní ilé ìdọ̀tí kú pa ìyá ọmọ náà àti èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàámúlépọ̀ wọn tí wọ́n sì fi ara pa yánnayànna bákan náà wọ́n jẹ́ kó jóná di eérú gburugburu ọmọtọ́lá òdòdó tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn òun náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì ní àwọn tó fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń du ẹ̀mí wọn ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.